gbọ́rọ̀ rẹ̀ wò wọ́n bẹ́ẹ̀ wọ́n ní ìṣẹ́jú márùn-ún ni wọ́n fún mi àní níbo lówó wà fifteen million yìí máa sọwọ́ kékeré fifteen million. mo fọwọ́ ìran ìyàwó mi lọ́wọ́. o ò fìyàwó hàn mí rí. o fọláṣadé tí mo fi wọ̀nyí náà ni fọláṣadé tí mo fẹ́ ni mo fọwọ́ ìran lọ́wọ́. gbogbo wa láti mo ṣe lórí ẹ mo sì mọ̀ pé wọn náà gọ̀ mo bó níbi káfàárù ó wà kó fifteen million lọ tọ́jú obìnrin tá ìdáná rẹ̀ tí èlọ́mọ fún wa délé má pàfin léèbó àti wọ́n gba fifteen million. ṣáde ni mo fowó ìtọ́jú. ìgbọ́dọ̀ fi pé kún fún ojú sí ọ àmọ́ ẹlẹ́dàá mi ló bí ọ. èmi ò rò pé ìpadà rí ọmọ o ẹ ti di rámírámí látọ̀ nílọ ẹ odò tó bá sàn kì í bójú ẹ̀yìn bọ́ pòórá ni bọ́ kú ni bọ́ ṣòfò ni ẹlẹ́dàá mi àtẹlẹ́dàá mi ò ní fún mi mọ́.